lórí bí ariwo òdìtẹ̀gbàjọba bó ṣe ń fojoojúmọ́ jáde pàápàá láti ilẹ̀ haúsá tí wọ́n sì nínú ń bí àwọn haúsá sí ààrẹ bọ́lá ahmed tinubu níṣẹ́ ni tinubu mà ti múra láti pé ìpàdé alágbára tí gbogbo àwọn alágbára ilẹ̀ haúsá yóò wà ń bẹ̀ àti àwọn emir àtàwọn olóṣèlú ńláńlá yálà àti ẹgbẹ́ òṣèlú apc ẹ̀ tàbí ti ẹgbẹ́ òṣèlú pdp àtàwọn ẹgbẹ́ òṣèlú alátakò míì láti wọ́ ọ̀nà sí gbogbo òṣòro tó ń ṣẹlẹ̀ nílẹ̀ haúsá àti bí wọn yóò ṣe ṣàtìlẹ́yìn tó nípa fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu títí tí sáà àkọ́kọ́ ẹ̀ yóò fi parí lọ́dún two thousand and twenty-seven ẹ rántí pé lásìkò tí ìwọ́de àwọn ọ̀dọ́ tó bẹ̀rẹ̀ lọ́sẹ̀ lọ́hùn-ún tó lọ lọ́hùn-ún ìní àwọn ọ̀dọ́ ilẹ̀ Haúsá ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa pariwo pé káwọn ológun kan wá fipá gbàjọba lọ́wọ́ Tinubu tó sì ń gbé àsíá ìyún flag orílẹ̀-èdè Russia sókè wípé kán wá ran àwọn lọ́wọ́ láti gba ìjọba lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bó ṣe ran àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ míì lọ́wọ́ èèyàn orílẹ̀-èdè bíi Mali Burkina Faso àti Niger láti gba ìjọba kúrò lọ́wọ́ alágbádá ṣùgbọ́n nígbà tí gbogbo ilẹ̀ Haúsá ń gbóná janjan tí ìwọ́de táwọn ọ̀dọ́ ṣe náà tó tún di oní ètò fẹ̀mí àti dúkìá ṣòfò ìní àṣírí mà pé Bọ́lá Tinubu ti múra láti pe ìpàdé àwọn alágbára àti alẹ́nulọ́rọ̀ ilẹ̀ Haúsá láti bá wọn sọ̀rọ̀ lórí bí wọn yóò ṣe wọ́ọ̀dù tù síbi ilẹ̀ Haúsá ṣe ń gbóná àti bí wọn yóò ṣe ṣàtìlẹ́yìn fún Tinubu igbákejì Tinubu fún rẹ̀ sẹ́nitọ̀ Kashim Shettima ó ti fìdí eléyìí múlẹ̀ o lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ RFI Shettima jẹ́ kó di mọ̀ yìí pé àwọn yóò ránṣẹ́ sí gbogbo àwọn àgbààgbà àti alẹ́ ńlọ́rọ̀ ilẹ̀ haúsá bíi Alhaji Aliko Dangote tó jẹ́ ọkùnrin tó lówó jù gbogbo ilẹ̀ adúláwọ̀ tó tún jẹ́ ọmọ ìpínlẹ̀ Kano bẹ́ẹ̀ ló ní gbogbo àwọn gómìnà ilẹ̀ haúsá yálà àwọn jẹ́ PDP àbí APC ni o tàbí NNPP làwọn yóò ránṣẹ́ pé bákan náà ó ní gbogbo àwọn alágbára bíi Robin Musa Kwankwaso tó jẹ́ bàbá àṣàlẹ̀ òṣèlú nípínlẹ̀ Kánò lásìkò yìí àti gbogbo àwọn èèyàn ńláńlá ní ilẹ̀ Haúsá ni làwọn yóò ránṣẹ́ pé láti jíròrò lórí kí làwọn fẹ́ ṣe sí ọ̀rọ̀ ilẹ̀ Haúsá tí nǹkan ń bàjẹ́ ń bẹ̀ báyìí àti bí àwọn yóò ṣe mú ọ̀rọ̀ ọrọ̀ ajé bẹ̀ bọ̀ sípò èèyàn nípa gbogbo àwọn nǹkan dúkìá tó ti fi ń ṣòfò àti bí gbogbo ilẹ̀ Haúsá bí wọn yóò ṣe rí Tinubu bí ọmọ tí wọn yóò sì ṣàtìlẹ́yìn fún un láti jẹ́ kí ó ṣàṣeyọrí ní sáà ọdún